lásìkò ẹ jẹ́ káwọn ìdílé aláyọ̀ tèmi kọ́ máa wọlé bọ̀ pẹ̀lú ijó àtayọ̀ àtorin nítorí pé pẹ̀lú ọlá no dull moment yes kẹ́ aha. ẹ máa wọlé bọ̀ jó bọ̀. ẹ ra máa gbẹ́sẹ̀ lẹ́yọ ẹ káàbọ̀ ẹ ra sà mọ́mí ẹ̀ máa bọ̀ bí àyè máa bọ̀ báyìí náà ẹ̀ ti dà. àyà tó mọ yá yìí ló ń ṣe ẹ̀kọ́ ọjọ́ ọ̀yà ẹ jájọ́ máa jọ. ẹlẹ́gàn bá ń tàn ẹ̀ eh? kó má máa ṣe gbà. ẹ̀hẹ́ à máa mi ti ń jó jà bèbí mi jọ̀wọ́ ò jẹ́ ká jọba àgbàdùn àyà tó mọ yá yìí ló ń ṣe kẹ́ ọkọ ẹ̀ tẹlẹgàn bá ń tàn ẹ kó má má ṣe gbà ṣẹ́rí Kogi ṣe bèbí nìkan ló máa kọrin yẹn ẹ̀yin bèbí ẹ̀yin náà á sọ pé bọ̀bọ̀ mi jọ̀wọ́ ò jẹ́ ká jọ máa gbádùn ọkọ tó mọ rírì ló ń ṣe kẹ́ àyà ẹ̀ tẹlẹgàn bá ń tàn yìí kẹ́ má má ṣe gbà orí ètò bàbá ètò náà la wà á ah, á. Ah ẹ ti rí ọwọ́ ijó táwọn ìdílé aláyọ̀ tèmi gbé lẹ́ẹ̀kan ẹ ti rí pé ah alẹ́ ní ó máa yàtọ̀ ẹ àwọn dádì àti àwọn mọ́mì tí mo gbà lálejò lórí ètò bàbá ètò lẹ́ni lórí Orísun tẹlifíṣàn ti wa tá a wà fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi ẹ ṣáà ti mọ bó ṣe ń lọ ẹ mọ̀ pé ọlá Ọ̀nàbàjọ́ náà lèmi jẹ́ dáadáa àwọn ìdílé aláyọ̀ wọn ti wà níkàlẹ̀ wọn ti wà ní digbí a máa lẹ́nu wọn lẹ́ni ẹ kú kalẹ̀ ẹ̀yin ìdílé aláyọ̀ ẹ ṣeun Eh, eh. Eh, ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò mo rí i pé wọ́n mi rà fún mi ní wink mi like wink yẹn ra wink ni ẹ káàbọ̀ ma. ẹ ṣeun ma. yes ma ṣé dáadáa lè dé. àdúpẹ́ ma. ẹ mọ́mi ẹ má wọ́rì ẹ fọkànbalẹ̀ hmm? lénìí èmi àti àjọ máa rọ ọ̀kẹ́ ẹ̀ ni dádì ẹ bá mi dárúkọ ìdílé fáwọn aráàlú. Solomon mm-hmm. àti Mojí. Mm -hmm ẹ̀dùkú o. Hmm. orúkọ yẹn kò dún bí orúkọ yorùbá. kì í ṣe orúkọ yorùbá. aláti ìlú wo ni ẹ sà. àwa south south ni. Hmm, south south ṣùgbọ́n yorùbá wá dùn lẹ́nu yín báyìí. mo ti dé kò ti pẹ́. Eh. èkó aró mi sálẹ̀ gbẹlẹ̀gbẹ mọ́mì ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò. ẹ ṣeun ma. ìgbéyàwó yín ti tó ọdún mélòó mà ogún ọdún àti um, ọdún mẹ́rin. twenty four years. twenty four years. ṣáà ìgbà tí mọ́mí ní ogún ọdún mo rò wọ́n fẹ́ sọ pé ó dín ìgbà tí mo wá gbọ́ àti mo wá fẹ́ káwọ́ mọ́ pé ah ah and you look so pretty <laughs> mọ́mí pretty dáàdi ẹ̀ kú tọ́jú mọ́mí. Ah. láti bíi ogún ọdún ó lé mẹ́rin. that's right ìṣesà ọlọ́run àtúbọ̀ máa bá mi ràn yín lọ́wọ́ eh, láti máa ṣètọ́jú mọ́mì náà mọ́mì gan try o ẹ má rò pé ẹ̀yin nìkan lẹ ẹ eh. bí dáàdì ṣe ń dán tán fresh <laughs> dáàdì fresh dáàdì mo gan lẹ ti pàdé mọ́mì jàre ká sáré sọ̀rọ̀ ẹ ní ráńpẹ́ ká tó lọ ah. sínú ọ̀rọ̀ mi. <laughs> orí staircase la ti pàdé. Ah. <laughs> orí staircase níbo jàre. orí staircase ní mọ́rẹ́mí. Hmm, Mọ̀rẹ̀mí ní sinima kọ́ yẹn. Ọbáfẹ́mi Awolowo. Oh, yunifásitì. Ilé Ifẹ̀. Hmm. Èmi wọlé òun bọ́lẹ̀ pé hmm. ah, ọmọ wo wá léléyìí o. Tó rí rèkété <laughs> tó dúdú tó pírítì. Ibi tí gbogbo ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ eh, ó yá ó yá ah. bá a tẹ̀síwájú ah. ọmọ olè lè yí o ẹ wá ṣọ́ wọn lọ sí hostel ni o kí ló ṣe ṣẹlẹ̀ títí di ọjọ́ tí ẹ fi sọ pé bọ́sì bí yàrá fẹ́. <laughs> èmi ń wọlé wọ̀ hmm. òun bọ́lẹ̀ látòrí staircase ìwọ́mọ̀ hmm. yìí ó dùn díẹ̀ hmm, já máa ṣeré. mọ́mí blush. ẹ̀kọ́ wo ni ni ó gbójú dànù so àtijọ́ yẹn náà ni o àwa ń ṣọ́ káàkiri. Hmm. ẹ wá ń ṣọ́ wọn ah, títí títí títí tẹ fi wá ká wọn mángù kan ẹjọ́ tẹ ká wọn mángù yẹn sáré jì sí ah, àwọn aráàlú fẹ́ gbọ́. Ah, lórí tẹlifíṣàn bẹ́ẹ̀ ni sà nítorí ẹ̀ lẹ ṣe wà ń bì <laughs> àwọn aráàlú fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ká wọn mángù yẹn eh, bí gbogbo ẹ ṣe di òun léni. àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ náà ni. Hmm. Eh, ọ̀rọ̀ kan ó já sí kejì ó já sí kẹta ó já sí kẹrin. ọ̀rẹ́ tó bá bá ètò náà láṣìwà ah, ah, àwọn dáàdì àti àwọn ọmọ mi wọ́n bá mi sọ̀rọ̀ lálẹ́ èmi ń gbádùn wọn òun kó wọn jẹ ọ̀rọ̀ ṣìrọ̀ṣẹ̀ ẹ̀yìn kọ́ ẹ kú kalẹ̀ sà ẹ kú kalẹ̀ mà ẹ ṣe mà ẹ ẹ mo rí i pé mọ́mì ti túra ká báyìí ẹ̀ dáàdì gan-an sọ pé àwọn wà ń lé mọ́mì mo ti bọ́ sí abala kan tí mo máa ń pè ní abala ṣé o mọ̀ mí tán nígbà yẹn dáadé ẹ bá mi kọjú sí mọ́mì kẹ́ bá mi béèrè lọ́wọ́ wọn pé ah, ṣé o mọ̀ mí tán. ṣé o mọ̀ mí tán. <laughs> mọ́mì ní àwọn òṣìṣẹ́ ọlọ́run àbí ẹ̀yin náà bá mi béèrè ìbéèrè kan náà lọ́wọ́ dáàdì ṣé o mọ̀ mí tán. <laughs> possible. Mm. ah, ah dáàdì náà tún ní kò possible ọ ọ ọ máa bínú o. Ah. <laughs> ẹ o ìwọ̀n bá tẹ̀ mọ̀ yẹn náà ah, ẹ máa sọ fún wa lórí ètò léni máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ dáàdì fún ẹ̀ bá mi fún dáàdì ní mm. ẹ̀yin máa bá mi rọra fi ìbòjú yìí sojú yín lọ sọ́nà ẹ̀yìn okay ní rẹpẹtẹ náà ni kó má disturb gèlè yín mhm, ẹ̀rọ bá mi fi so lọ sẹ́yìn ṣe fẹ́ ẹ so ẹ so so ọwọ́ ò ní máa ro yín ẹ lè so gba orí gèlè yín gan kò lè disturb. sàmà mú báyìí rè jáde bẹ́ẹ̀ni sà báyìí rè wà bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ni ẹ ṣe ẹ ẹ ṣe máa ẹ rí i pé àwọn màámi wọ́n ti yẹra fún wa fún hmm. ìṣẹ́jú díẹ̀ hmm. tá a máa fi béèrè ọ̀rọ̀ lọ́wọ́ tìyín ìbéèrè alákọ̀ọ́kọ́ tìyín dáàdì wọ́n sọ wípé kí ni size bàtà tí ìyàwó yín máa ń ah. wọ. bàtà báyìí ṣáà mo size bàtà ok. ẹ ṣáà ra bá mi kọ́ síbẹ̀ nígbà tẹ lọ sí UK the other time ẹ ra bàtà bọ̀ fún mọ́mì ẹ ti rí bẹ́ẹ̀ ń sìn. òun ló ra bàtà o. tẹ bá fẹ́ padà lọ ẹ gbọ́dọ̀ ra bàtà bọ̀ fún mọ́mì. ok ìbéèrè kejì sá máa lọ́wọ́ yín wọ́n ní pé kí ni gift ẹ̀bùn kan tó yẹ pé ìyàwó yín ní tẹ́ ẹ dẹ̀ mọ̀ táwọn náà dẹ̀ mọ̀ ẹ pé àwọn àpẹ ah, ah ìwà àti ẹ̀bùn yìí ṣá bóyá wọ́n máa ń ríran ni o bóyá wọ́n máa ń lálàá ni o bóyá wọ́n máa ń sọ̀rọ̀ ṣẹ́ ni o gift ẹ̀bùn kan tó wà nínú ìyàwó yín. tí mo láìka rí. tẹ láìkì táwọn náà dẹ̀ mọ̀. ẹ kọ́ dádì kó hàn tó máa lè rí kà. ẹlẹ́ẹ̀kẹta tá a máa bèrè lọ́wọ́ yín dáàdì wọ́n ní kí ni ọ̀rọ̀ kan tí kò kí ń kúrò lẹ́nu ìyàwó yín nígbà gbogbo ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan tí ò kí ń kúrò lẹ́nu ìyàwó yín ẹlòmíì ò lè jẹ́ olúwa ẹlòmíì ò lè jẹ́ àfihàn ọ̀rọ̀ kan tí wọ́n máa ń sọ nígbà gbogbo. oya hmm, hmm. ẹ ṣeun mọ́mì ẹ̀rọ bá mi tú ìbòjú yẹn ẹ bá mi mọ dání òkè ẹ̀dẹ̀ mọ́ wá mọ́mì náà ṣì máa dùn. ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò mà. yes ma. lórí Orísun tẹlifíṣàn náà la wà ṣé dáadáa lẹ dé. àdúpẹ́ ma. <laughs> olúwa ṣe é. ìbéèrè àwọn nǹkan tí mo béèrè lọ́wọ́ dáàdì nípa yín ni pé kí ni size bàtà tiyín gangan thirty nine forty. Ah! ẹyà ẹ̀sọ́ tó bá jẹ́ bíi one to ten àbí one to eleven ni àwọn size yẹn bíi àwọn tó máa ń ṣe ní bíi one to ten one to eleven. èmi náà pàápọ̀ ọmọ tí bá ti débẹ̀ pé thirty nine forty so nǹkan tó bá dẹ̀ fún yín máa fún máa fún dádì because that size is size tí dádì kọ síbi wọ́n ní size eight so máa ń fún wọn thirty nine and forty yẹn is eight ṣe pé mi náà ti mọ̀ ẹ́ sí. mo ti pàtẹ́wọ́ fún dájú mo ti gbà yẹn tán. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí mo béèrè lọ́wọ́ ọkọ yìí mo ní kí ni gift kan tí ọlọ́run fún yín ẹ̀bùn kan tó wà nínú ayé yín tí ẹ ní tí ẹ fẹ́ràn tí dájú náà dẹ̀ fẹ́ràn. I can't just stop thinking about you my love olólùfẹ́ mi o òtútù mú mi bọ̀ wálé olólùfẹ́ mi níbo ló lólùfẹ́ tí yín lọ ẹ̀rẹ́ lọ pé kó wà bọ́ lé ká wà ṣeré ìfẹ́ lọ kó wà rotate wẹ́rẹ́wẹ́rẹ́ mo ti bọ́ sí abala eré ìfẹ́ lẹ́ni náà nìyẹn lórí ètò bàbá ètò ah, ah, alẹ́ òní á yàtọ̀ yàtọ̀ ẹ ti rí i pé dádì wọ́n wà ní jìbì fún wa lórí ètò lẹ́ni <laughs> ẹ kú kalẹ̀ sà ẹ kú kalẹ̀ mọ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ o kó tó wá di pé mo lọ sí abala eré ìfẹ́ proper proper èèyàn ẹ láìkẹ́ ẹ mú mu. Hmm ní ìtàn kan tí mo sọ nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí lé gbogbo ẹ̀yin tí ẹ ti tá a ti jọ ń ṣe ètò yìí bọ̀ láti bẹ̀rẹ̀ àti fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi láàárín tí gbọ́ ìtàn yẹn ẹ jẹ́ ń sáré ṣàlàyé fún yín ẹ ṣàtúmọ̀ àwọn agbówórin àti àdùnbárìn tèmi lẹ́ni agbówórin àti àdùnbárìn wọ́n jọ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kan náà àdùnbárìn dẹ̀rẹ́ òun ti di ọ̀gá wọ́n ti promote ẹ̀ promote ẹ̀ ó ti senior ọkọ ẹ̀ níbi iṣẹ́ ó wá tó àsìkò ibiṣẹ́ fẹ́ trench. iṣẹ́ ò lọ déédéé mọ́ wọ́n ní láti reduce number of staff tó ń bá wọn ṣiṣẹ́ wọ́n bá fún Àdúnbárìn àti Agbowórin ní lẹ́tà pé kán lọ kíkan nu wọn kó resign ìgbà tí wọ́n dẹ̀ délé gẹ́gẹ́ bí ọkọ Agbowórin ó sọ pé kíyàwó òun kó wá resign nítorí pé òun lọkọ òun lòun láṣẹ ìyàwó náà sọ pé òun ò lè resign o òun lòun jọ̀gá owó oṣù òun times three tó bá jẹ́ yín kan kí lẹ máa ṣe mú bọ̀ mo ní àwọn àlejò lórí ètò tájọ máa sọ dádì ẹ jẹ́ n bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiyín ìtàn kékeré tí mo ra sọ yìí báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín gangan bó ṣe rí orí móhùnmáwòrán la wà hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn onírú nǹkan bẹ́ẹ̀ dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ilé wọn lọ́wọ́lọ́wọ́ hmm. ó ṣeé ṣe kó má jẹ́ ọ̀rọ̀ resign níbi iṣẹ́ ó lè jẹ́ ọ̀rọ̀ àti lọ lé lóyìnbó ó lè jẹ́ níbi kan tàbí irú nǹkan bẹ́ẹ̀ ṣà ń ṣẹlẹ̀ káàkiri báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín kí ni kí ọkọ ṣe kí ni kí ìyàwó ṣe ẹnìkan ṣàdẹ̀ gbọ́dọ̀ kúrò níbi iṣẹ́ nínú àwọn méjèèjì. Eh, ọkọ eh, lórí aya eh, ọkọ náà ló máa take decision ẹni tó máa wọ́n jọ máa jíròrò pọ̀ ẹni tó máa resign. nǹkan pọ̀ tá a máa wò. Hmm so many variables la máa wò but eh, tó bá jọ̀rọ̀ pé eh, owó tá a máa fi tọ́jú ilé hmm. then ọkọ ló máa resign. Ah. tí ọkọ ò bá lówó tó ìyàwó hmm. èèyàn mi pé òun kọ́ ló lórí hmm. òun sì ló lórí ilé after all ìgbà táwọn méjèèjì jọ wà ń bẹ tíyàwó gba sálárì tó ju tiẹ̀ lọ òun ṣáàṣì lọ kọ ìyàwó òdélé kó sọ pé òun ni ọkọ ń sìn so common sense máa sọ pé ọkọ ló yẹ kó yẹ kó resign so that kí owó tíyàwó gbà hmm. kó rí ṣe lè wà so láti eh, eh, manage láti manage àmọ́gbà ah, tí wọ́n tún máa ríṣẹ́ mi so but ìyẹn náà ìyàwó náà orí ẹ̀ náà láti pé díẹ̀ kì í ṣe pé kó gba kó wá délé kó máa kó máa fi ọ̀rọ̀ ṣe because ọkọ ti make sacrifice kan so hmm. eh, everything has to ó láti wo gbogbo ẹ̀ pé ọkọ ọkọ ṣì ni ọkọ ṣì ni head ẹ hmm. eh, ẹ jẹ́ kí n fún. ẹ ṣeun hmm. bàbá wa màmí ẹ̀yin gẹ́gẹ́ bíi marriage counselor nítorí pé mo mọ̀ pé marriage counselor lẹ́yìn àti dádì ó ní mo ṣe ń béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ yín ẹ lè tún bá mi fi tọ́ àwọn aráalé sọ́nà ẹ̀yin gẹ́gẹ́ bíi marriage counselor kẹ́nìkan tẹ̀ wá kó irú issue yìí wá bá yín ní ọ́fíìsì yín báwo lẹ ṣe máa dá ẹjọ́ yẹn mọ̀ ṣe sọ ọkọ olórí aya but èyí máa ní pé màá gbà wọ́n nímọ̀ràn kan tó wá gbégbé iṣẹ́ kan hmm. sí àwọn méjèèjì nítorí bọ́n ṣe ṣàlàyé hmm. kó wà nílé hmm. ó jẹ́ pàtó. ó ṣe pàtàkì. ṣùgbọ́n ehm, ẹ mọ̀ pé èèyàn ni gbogbo wa ẹlẹ́ran ara kó má dẹ̀ wá dé ìgbà kan tí ó bá ní tí ó bá pé ìyàwó ló wà níbẹ̀ kó wá di pé à èmi ni mò ń mówó wá. a máa gan pa ẹ sì mọ̀ pé àwọn obìnrin yẹn à ń pẹ́ ṣerú ìwà ah. bẹ́ẹ̀. torí ẹ máa wá fi wú so nǹkan tèmi máa gbà wọ́n nímọ̀ràn ni pé káwọn méjèèjì kan bó jẹ́ ó máa jẹ́ fasting with prayer ni o hmm. wọ́n gbọ́dọ̀ wá kékeré ọlọ́run sọ hmm. nípa ọ̀rọ̀ yìí káwọn méjèèjì kán fi ọkàn kan kán lọ gbàdúrà sọ́lọ́run ọlọ́run kan tó wà wájú wa rèé o hmm. ìwọ nìkan ló lè fún wa ní ìpasẹ̀ hmm. tó máa jẹ́ kí at the end of the day kò ní sí wàhálà kán sick face ọlọ́run hmm. so tá a bá ti jọ sick face ọlọ́run tó bá jẹ́ ọkọ pẹ̀lú pówó ẹ̀ kéré yẹn lọ́lọ́run ni pé pé kó máa ṣiṣẹ́ lọ kí àwo stop ọlọ́run ló mọ bó ṣe máa ṣiṣẹ́ yẹn ojú òní tì wọ́n àwọn méjèèjì gbọ́dọ̀ agree kan jọ wá ojú olúwa pé olúwa kí ni pé ká kí ni ká ṣe. ẹ ṣe ìyàwó ọ̀rọ̀ rẹ èèyàn ara lé wọ́n ní kẹ́ ní understanding tó tó múnádóko àgbọ́yé ni wọ́n ń pè kẹjọ gbọ́ra yín yé àtọkọ àtìyàwó gbogbo àwa tí irú nǹkan báyìí tó bá ti ń ṣẹlẹ̀ nínú ilé wa ó lè má jẹ́ pé ọ̀rọ̀ iṣẹ́ ó lè jẹ́ apá àbòmíì ló bá yọjú ṣùgbọ́n tó bá ti di pé ṣé ń lọ ṣé má lọ ṣé mi ni ṣé wọ ni kájọ máa gbọ́ ara wa yé lọ́pọ̀lọpọ̀ ìgbà ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó nírú kan báyìí ló ti dàrú lọ́pọ̀lọpọ̀ ìgbà jẹ́ ká máa gbọ́ra wa yé kò sí nǹkan tó burú bẹ̀ ẹ̀yin ará ilé tẹ̀yìn bá ní èròǹgbà kan tàbí méjì tó yàtọ̀ sí gbogbo ìta àti sọ lórí ètò lẹ́ni ẹ ti àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi àti Orísun tẹlifíṣàn on YouTube on Instagram Twitter wa gbogbo ẹ̀ Orísun tẹlifíṣàn ni ẹ tẹ̀ wọ́n jíṣẹ́ ṣọwọ́ sí mi tàbí tẹ̀ pa àwọn nọ́mbà ẹ tá a máa fi hàn yín nígbà tá a bá fẹ́ mú ètò yìí wá sí ìdánudúró mo ti máa ń sọ fún yín tó bá dẹ̀ jẹ́ pé èmi náà lẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ tẹ̀ àwọn àtẹ̀jíṣẹ́ yín àtọ̀nàbàjọ́ láwálé 0244 gbogbo eh, social media mi pátápátá mo wà ń bẹ̀ àsìkò mi sáré mi gan mo ń sáré tẹ̀lé ní báyìí eré ìfẹ́ tí wọ́n gbé wá fún yín bá mi ọ̀dọ̀ yín ni eré ìfẹ́ mi máa ti bẹ̀rẹ̀ lénìí. Eh, eré ìfẹ́ ti yín ó sọ wípé ká ẹ bẹ ṣe wàyí kẹ bá wa fi orin kẹ bá wa fi sọ̀rọ̀ ìfẹ́ tó dùn fún ìyàwó yín tí wọ́n jókòó tì yín níṣẹ́jú kan orin kan tẹ́ ẹ bá mọ̀ kẹ́ ẹ fi sọ̀rọ̀ ìfẹ́ fún wọn